róòmù orí kẹta. ǹjẹ́ àǹfààní kí a ní ti júù tàbí kí ni èrè là kíkọ pípọ̀ lọ́nà gbogbo èkíní nítorí pé àwọn ni a fi ọ̀rọ̀ ọlọ́run lé lọ́wọ́ ǹjẹ́ kí a ní bí àwọn kan jẹ́ aláìgbàgbọ́ àìgbàgbọ́ wọn yóò a òtítọ́ ọlọ́run di asán bí kí a má rí i kọ́lọ́run jẹ́ olóòótọ́ àti olúkúlùkù ènìyàn jẹ́ èké gẹ́gẹ́ bí a ti kọ ọ́ pé. kí a lè dá ọ láre nínú ọ̀rọ̀ rẹ ṣùgbọ́n kí ìwọ lè ṣẹ́gun nígbà tí ìwọ bá wá sí ìdájọ́. ṣùgbọ́n bí àìṣòdodo wa bá yin òdodo ọlọ́run kí ni àwa ó wí? ọlọ́run ti ń fi ìbínú rẹ̀ hàn a ṣe aláìṣòdodo bí? mo fi ṣe àkàwé bí ènìyàn kí a mọ́ rí i bí bẹ́ẹ̀ ni ọlọ́run yóò ha ṣe lè dájọ́ aráyé nítorí bí òtítọ́ ọlọ́run bá di pípọ̀ sí ìyìn rẹ̀ nítorí èké mi èéṣe tí a fi ń dá mi lẹ́jọ́ bí ẹlẹ́ṣẹ̀ mọ́ sí èéṣe tí a kò sì wí pé gẹ́gẹ́ bí a ti ń sọ̀rọ̀ wa ní ibi àti gẹ́gẹ́ bí àwọn kan ti ń sọ pé àwa ń wí pé ẹ jẹ́ kí a máa ṣe búburú kí rere kí ó lè jáde wá àwọn ẹni tí ẹ̀bi wọn tọ́ ǹjẹ́ kí a ní àwa a sàn jù wọ́n bí kò rí bẹ́ẹ̀ rárá nítorí a ti fi hàn ṣáájú pé àti àwọn Júù àti àwọn Élénì gbogbo wọn ni ó wà lábẹ́ ẹ̀ṣẹ̀ gẹ́gẹ́ bí a ti kọ ọ́ pé kò sí ẹni tí í ṣe olódodo kò sí ẹnìkan kò sí ẹni tí ò yeye kò sí ẹni tí ń wá ọlọ́run gbogbo wọn ni ó ti yapa wọ́n jùmọ̀ di aláìlérè kò sí ẹni tí ń ṣe rere kò tilẹ̀ sí ẹnìkan ìsà tí ó ṣí sílẹ̀ ní ọ̀fun wọn ahọ́n wọn ni wọ́n fi ń ṣe ìtànjẹ òru pamọ́lẹ̀ ń bẹ lábẹ́ ètè wọn ẹnu ẹni tí ó kún fún èpè àti fún ọ̀rọ̀ kíkorò ẹsẹ̀ wọn yára láti ta ẹ̀jẹ̀ sílẹ̀ ìparun àti ìpọ́njú wà ní ọ̀nà wọn ọ̀nà àlàáfíà ni wọn kò sì mọ̀ ìbẹ̀rù ọlọ́run kò sí níwájú wọn. àwa sì mọ̀ pé ohunkóhun tí òfin bá wí ó ń wí fún àwọn tí ó wà lábẹ́ òfin kí gbogbo ẹnu kí ó lè pamọ́ àti kí a lè mú gbogbo aráyé wá sábẹ́ ìdájọ́ ọlọ́run nítorí pé nípa iṣẹ́ òfin a kì yóò dá ẹnikẹ́ni láre níwájú rẹ̀ nítorí nípa òfin ni ìmọ̀ ẹ̀ṣẹ̀ ti wá ṣùgbọ́n nísinsìnyí a ti fi òdodo Ọlọ́run hàn láìsí òfin tí a ń jẹ́rìí sí nípa òfin àti nípa àwọn wòlíì a ní òdodo Ọlọ́run nípa ìgbàgbọ́ nínú Jésù Kristi sí gbogbo ènìyàn àti lára gbogbo àwọn tí ó gbàgbọ́ nítorí tí kò sí ìyàtọ̀ gbogbo ènìyàn ni ó sá àti ṣẹ̀ tí wọ́n sì kùnà ògo Ọlọ́run àwọn ẹni tí a ń dá láre lọ́fẹ̀ẹ́ nípa orí ọ̀fẹ́ rẹ̀ nípa ìdáǹdè tí ó wà nínú Kristi Jésù ẹni tí Ọlọ́run ti gbé kalẹ̀ láti jẹ́ ètùtù nípa ìgbàgbọ́ nínú ẹ̀jẹ̀ rẹ̀ láti fi òdodo rẹ̀ hàn nítorí ìdáríjì àwọn ẹ̀ṣẹ̀ tí ó ti kọjá nínú ìpamọ́ra Ọlọ́run láti fi òdodo rẹ̀ hàn ní ìgbà ìsinsìnyí kí ó lè jẹ́ olódodo àti olùdárí ẹni tí ó gba Jésù gbọ́ ọ̀nà ìṣògo dà àti mú un kúrò nípa òfin wo ti iṣẹ́ bẹ́ẹ̀ kọ́ ṣùgbọ́n nípa òfin ìgbàgbọ́ nítorí náà àparí rẹ̀ sí pé nípa ìgbàgbọ́ ni a ń dá ènìyàn láre láìsí iṣẹ́ òfin Ọlọ́run àwọn Júù nìkan a ni kì á ṣe ti àwọn kèfèrí pẹ̀lú bẹ́ẹ̀ ni ti àwọn kèfèrí ni pẹ̀lú bí ó ti jẹ́ pé Ọlọ́run kan ni tí yóò dá àwọn akọlà láre nípa ìgbàgbọ́ àti àwọn aláìkọlà nítorí ìgbàgbọ́ wọn àwa à ń sọ òfin dasán nípa ìgbàgbọ́ bí kí a má rí ṣùgbọ́n à ń fi òfin múlẹ̀.